ìṣẹ́jú méjì ó yá. kábíyèsí o adé apẹ lórí bàbá akọlẹsẹ ibà gàdé àjà ẹgbẹ bua. gẹ́gẹ́ bí ó kí gbogbo ìjókòó gbogbo ọba ládéládé lórúkọ ọba ọlọ́run Elédùmarè ilẹ̀ káàró òjìrè ní dàrú gẹ́gẹ́ bí ìránṣẹ́ kábíyèsí ọ̀nìrìṣà àgẹ́gẹ́ bí amòfin gbogbo nǹkan tí ń sọ láti àárọ̀ yìí tí a bá ní òǹtẹ̀ presidency lórí ẹ̀ a lè gbé wọn dání a lè lọ sínú igbó lọ sọ́gbà wẹ́ẹ̀ forest àwọn governors were empowered by the 1999 constitution to allow us to do all this and nítorí ẹ̀ ni mo ṣe lọ ṣiṣẹ́ ọpọlọ kan kalẹ̀ tó máa ran ìjókòó yìí lọ́wọ́ a ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí an executive bill to the president for an act to establish the National Joint Regional Security Network agency to provide community policing strategic support to existing national security institutions in the fight against insurgency cultism terrorism and other security threats regulate register and administer all local security network under vigilante association in Nigeria with a mandate to create an umbrella body under a code name National Operationship Movement and education card for all registered licensed operatives National Joint Regional Security Trust Fund and other related matters 2023 At the iṣẹ́. For it to have a well-defined mechanism, this document through his imperial majesty if the presidency tí power, actual government to move. Tinubu wọ́n bá lè bo executive bill ó máa wà more faster ó máa wà more accelerated tó bá jẹ́ nationalized body mo fẹ́ rọ̀ wá ilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà lè ní àwa la gẹ́gẹ́ bí president àwa dẹ̀ la lè wà nípò wọn ò fẹ́ wá o wọn ò fẹ́ wá o haúsá ò fẹ́ wá igbó ò fẹ́ wá wá dàbí ẹni tí gbogbo wọn wò látòkèèrè tó ń torí pé kábàlì má sáàbù sí wọn lọ́wọ́ ẹ jẹ́ ká nationalize ní tàbẹ́ ṣe ẹ jẹ́ kí wọ́n rí pé nationalize ẹ tó bá ní isba wà ń bẹ̀ civilian jtf wà ń bẹ̀ civilian jtf ní authority láti gbé bọ́n ṣùgbọ́n wà ò ní gbé kọ́lọ́run fọ́run kẹ́ Rotimi Akérédolú ìjà tó gbé dání lélẹ̀ òun nìkan ni gómìnà tó ní àyà láti korú ìjà tó wà lẹ́ kọ́lọ́run fọ́run kẹ́ ó dùn mí gan pé pẹ̀lú gbogbo oríire tí aṣíwájú náà ní nílẹ̀ káàró òjìrè ààrẹ representative wọn bí lè It is quite unfortunate that president will not have his representative tó bá tẹ̀ kéré jù vice president or chief of staff of the year. It is our duty as part of the resolution pé gbogbo pàdé tá a bá fẹ́ máa ṣe aṣíwájú gbọ́dọ̀ ní representative níbí báyìí. And lastly empower his administration there is a need láti jẹ́ kí review of the ongoing review of the 1999 constitution review of the ṣọ̀rọ̀ the degree of the 1999 constitution tí wọ́n bá correct ẹ̀ a kò máa máa fi ẹ̀ẹ́dẹ́lẹ̀ padà bálàbà ni but for you to have a degree wọ́n gbọ́dọ̀ be four tier of government that will independent that will create an independent arm for traditional institution and then must be federal ministry of chieftaincy affairs at the federal level without all our government being recognised at the federal level having their mandate and monies and remuneration be recognized by them, providing all the necessary support and reducing bottlenecks of these issues that need. We will have a repetition of this summit and will keep discussing why these people are laughing at us. But we have a way of solving our problem. Àwọn alálẹ̀ ń bẹ pẹ̀lú wa. We are going to go traditional. Àá to Dubai, bá ẹ̀ka ṣe ètùtù la máa fi ṣèwọ́de ààrẹ nítorí ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kẹ́ máa bínú kó tó ṣe bí òwe o mo fẹ́ fi àǹfààní pẹ̀lú àṣẹ kábíyèsí bàbá wa onírìṣà láti pírẹsẹ́ǹtì this document is empowered with a lot of information inside it how to create a national security joint trust fund to mama wọlé because our, our governors cannot be uh, pocketing security trust um, uh, security votes This, the security boat is meant for all our people that are seated there. OPC are supposed to be in charge. Amotekun are supposed to be in charge. These are monies supposed to be for our protection. It is in this light with the kind permission of Kábíyèsí Ọ̀nìrìṣà tó fi tọ̀wọ̀tọ̀wọ̀ fẹ́ present the document yìí ó lè dé ààrẹ president wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lè bá a lè tètè lo executive power wọn kí wọ́n lè nationalize this proposal it is in this like kábíyèsí aláríwàtà. Yes. With the with the honor on the introduction of kábíyèsí I believe tó bá sí pé àwọn British wá gbàjọba ní indirect rule ló yí àwọn ọba wa láti òkè tí à ń wá fọ́ọ̀tì ẹ̀ in fact we are supposed to be the first but by the way the honour and privilege of kábíyèsí olówó láti dey form part of our resolution that it should be the third tier Why the local government will be the fourth tier of government thank you and God bless kábíyèsí aláìlú àṣà.